pọ́tà oníbàjẹ́ bàbá ó ń gbá lára mi mo kọ́kọ́ kẹ́ bá ń gbé gìtá yẹn kọ́kọ́ bá mi tẹ̀ ń kọ́kọ́ ná kíkọ́ ọ̀rá lé mọ̀ pé lẹ́ni yìí <laughs> ọmọ agbádà náà gidi ẹ bá mi gbé kan náà wọn irinṣẹ́ yín sà ẹ tẹ̀ bá mi tà kọ́kọ́ ká kọ́kọ́ mú yẹn jẹ náà. tá a bá wò dáadáa oríṣiríṣi ló wà pépé àsìkò ìgbà kan la ti máa ń ta ilé tó dúdú yẹn ata títí títí títí hmm. ó rẹ̀ hmm. àwa tó gbélé hmm. tí èyí náà a hmm. lò ó dáadáa. ó rẹ̀ yẹn náà. in fact. ṣé gólì lọ́dọ̀ bàbá kọ̀mándà ṣé lèyí ni. Eh, èyí tó mo ti ta lò lọ́dọ̀ bàbá kọ̀mándà hmm. ó kéré ṣe hmm, lè díẹ̀ but the same make ni Gibson náà ni. èyí ló wá fẹ́ fi ta kọ́kọ́ fún wa lé Baba. bàbá. eléyìí tá a máa fi ta kọ́kọ́ fún gbogbo àgbáyé. bẹ́ẹ̀ni kọ́kọ́ mọ̀ pé ẹ wà pẹ̀lú wa. Eh, ẹ wo kò ní kò ní ṣubú hmm. èyí ló ló wà tó ló wà ń tà báyìí ní sí hmm. torí kí ni ọmọ odòláwọ̀ hmm. áfíríkà áfíríkà ibi tọ́rọ̀ máa lọ díẹ̀ máa máa fẹ́ máa jẹ́ ká máa sọ̀rọ̀ débi tí kíkálukú wa mọ pàtàkì tí ó ṣe pàtàkì ó ṣe pàtàkì odòláwọ̀ jẹ́ ó ṣe pàtàkì tiwa lélẹ̀ ó dẹ̀ yẹ ká máa gbé nǹkan yangan so now. bàbá kí lẹ fẹ́ ta fún wa mo fẹ́ kẹ́ gbé mi lọ sẹ́yìn ni o. mo fẹ́ ṣe nǹkan kan tí tí bàbá wa tá a bá ti lọ sí ìta àkọ́kọ́ máa ṣe a máa kọ́kọ́ júbà fọ́lọ́run náà a máa ní tá a ti gbọ́ báyìí. ló yẹ ká ṣe fẹlẹ́dùmarè fẹlẹ́dùmarè ọba àjùbà àjùbà tó. Elédùmarè bàbá Elédùmarè bàbá Elédùmarè bàbá òkè àjùbà lọ́dọ̀ rẹ Èdùmarè àjùbà kì í bá ṣe bàbá o. lẹ́sẹsẹ gbogbo ìlú yẹn máa máa. adúgbò àrí wíwọ. Hmm, táíwò mi. adúgbò àrí jíjẹ. àwọn tí wà lára yín jù. so now tábà ti ṣe yẹn àti hmm. bàbá ti kọ́kọ́ júbà àwọn èèyàn ti máa wà pó wọn èlò ló wà níbí ṣó máa tó. olúwa o ṣó máa tó. n ta fi ń ṣayé nù. <laughs> so màá kàn fún ẹ ní wẹ́rẹ́ tó jẹ́ pé lẹ́yìn yẹn bẹ́ẹ̀ni bàbá ní táò tí bàbá ti bójú wọ̀nyí bá ní táò báyìí màá ní bàbá ló bá tán ló wá máa gbọ́ Simoni ọmọ ayélujára Hey. Bàbá ẹgbẹ́lẹ̀. Ọmọ à ń jáde lọ́dọ̀ ní ẹlẹ́dùn. Bàbá ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀. Àwọn aráalé náà ti mọ̀ pé ni yóò kì í síbẹ̀. Ayẹ̀wá. Hmm is a Christian. Uh, J. Adelakun, Pastor J. Adelakun, evangelist, is a Christian. Mama Fashoyin, Christian ni wọn. Eh, Ṣọlá Rótìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé wọ́n mọ̀ wọ́n baba mọ̀ bàbá Òbé ní gẹ́gẹ́ bí àgbàlagbà Christian. So ọwọ́ iṣẹ́ ọwọ́ mi dẹ̀ ní kẹ̀ ló máa máa jẹ́ kí àwọn náà gbọ́ àwọn èèyàn. Bàtà ń gbọ́ báyìí, àyẹ̀wò alẹ́ kọ́kọ́ rí mi, wọ́n ní kí n jọ́ báwo ni. Mm kí wọ́n help àwọn àwọn hmm. afẹ́ ṣe rẹ́kọ̀dì kan hmm. eh, ṣé mo lè wá torí mi ò ń ṣe ara hmm. ẹgbẹ́ mi ń ṣe mi ń ṣe member band bet ó pè mí wọ́n pè mí bẹ́ẹ̀ mo dẹ̀ ní okay why not ẹ̀sẹ̀ bá máa sanwó mi eh, wọ́n dẹ̀ ní èlò iye tí mo mo mo bulu wọn. kò ń ṣe pọ̀ ọ̀fẹ́ fẹ́ ṣe. Ah, ọ̀fẹ́ báwo báwo ah, àṣà jẹ́ o. <laughs> so wọ́n dẹ̀ ní. bàbá mo fẹ́ bèrè lọ́wọ́ yìí èló lẹ ní kọ́ fún yín gbà. a ah, kì máa ṣe ọ̀fẹ́ kì máa dàrú pé torí wọn ìgbà yẹn àwọn náà ṣì ń tiraka. wọ́n ṣe ń tiraka ẹ má ba ẹ má ba lọ. Mm, so kò yẹ kí n máa ẹ má ba lọ ẹ má ba lọ ẹ má ba lọ. but wọ́n wọ́n ṣáà wọ́n ṣáà ṣe díẹ̀ mm. mo láti mm. mi ò torí owó tí mo fẹ́ gbà kọ̀ láti bá wọn ṣe nígbà tí wọ́n ní owó yẹn fún mi. ẹ lọ fìfẹ́ bá wọn òṣìṣẹ́ yẹn. ṣùgbọ́n lórí pé ah tí rẹ́kọ̀dì yẹn bá jáde tó bá ta o mhm. a máa rántí. ṣé rẹ́kọ̀dì wọn ṣẹ́yọ kan náà lẹ bá wọn ṣe àbí ó pọ̀. Ah, lẹ́yìn tá a ṣe amọ́nà tètè wá rẹ́kọ̀dì yẹn wá ó wá tà tó jẹ́ pé. rẹ́kọ̀dì lẹ kọ́kọ́ bá wọn ṣe. ni mo ni mo help wọn ṣe hmm. mo produce wọn by hmm. arrangement àti. ẹ̀yin lẹ tó gbóṣẹ́ yẹn. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run fún Ọlọ́run ni o. pọ́tà ṣe rántí nǹkan tẹ ta ní iṣẹ́ yẹn kẹ ta fún mi díẹ̀ ẹ ó dàbí mo ti ta díẹ̀ bẹ́ẹ̀. mi ò gbádùn ẹ̀ tó mo ṣe fẹ́ gbádùn ẹ̀ sí <laughs> ẹ ìtẹ́ bá fẹ́ bá mi tán bẹ̀ ní rẹ́kọ̀dì yẹn. ẹ bá ṣe bẹ̀rẹ̀ amọ̀nà ni. thank you tán ó di tán ó di tán àṣà ayé òtẹ ìgbà tẹ kọ́ ni ayé òtí ìbàjẹ́ ń gbà yẹn àṣà sì ń ṣeré ni. jẹ́ ṣo mọ̀ pé bí aṣọ tẹ́lẹ̀ ni màá yẹn ti rí i pé hmm. Hmm. nǹkan máa di nǹkan míì ní hmm. ọjọ́ ọ̀la.